نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهده الله ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله ولكم بلا شيء أشهد أن محمدا عبده ورسوله وصحبه صلى الله عليه وعلى آله وصحبه وتعمل له الإحسان إلى يوم الدين أما بعد فإن أصحاب الكلام وخير الذكر هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فضيلات الله سبحانه وتعالى تجي تبارك الله oúnjẹ náà àwọn ará ti súnmọ́ wọn oúnjẹ náà ń mọ́ wa pẹ́sí pẹ́sí ilé náà ló tí ó ń ṣe ìpadà gbọ́dọ̀ wáyé ká padà náà fún oṣù rọ̀mọ́ ìjẹ́ gbogbo wọn padà ìjẹ́rù ìpalẹ̀mọ́ tó yẹ ká ní fún oṣù Ramadan ṣóò náà ní ìpalẹ̀mọ́ ilé ìta ní ọ̀pọ̀lọpọ̀ wa ìpalẹ̀mọ́ wa orí jíjẹ orí lúgbó orúkọ ṣùgbọ́n Ramadan náà ṣúgbọ́ kí láti jẹ́ ṣàrùn ramadana ṣúgbọ́ tí láàrín ọjọ́ lórí ìlú ramadana ṣúgbọ́ ló láti lè ṣó àwọn ọ̀sọ́ta ń padà kò ṣẹ́ṣẹ́ mẹ́ o a ní ṣẹ́ṣẹ́ lórí bá ń padà mọ́lù àmáṣẹ́ eré ìtò ní láadáa tó jẹ́ mọ́ owó yẹ máa padà mọ́jù olùgbọ̀mọ̀ náà tó kó orí tó pọ̀ wá tọ́já ká máa rántí àṣọ́bù rẹ̀ kódà bí a bá ń padà mọ́dé òyẹ ká rántí tí mo bá ti kàrẹ́ tó lọ tí oṣù rọ̀mọ̀bọ́ọ̀dù ó kọjá akásọ́mọ́ rántí sọ̀rọ̀ rẹ̀. àmọ́gbà táà mọ irú tí rọ̀bọ̀bọ́nù kó bọ̀ wá olóòpá jẹ́ pé ìrònú ọ̀pọ̀lọpọ̀ wa lórí oúnjẹ gan ó bẹ́ẹ̀ pọ̀ jù lórí iṣẹ́ lọ àwọn díẹ̀ díẹ̀ fúnra wa lọ́sẹ̀ tó a máa rínú àwọn ẹ̀yà wa tí n kà ládà àwọn ọmọ ọba kọmọ̀dé gba àwẹ̀ pé a máa rínú àwọn bàbá wa ẹni tó ṣe pé bóyá ní ramadana tó lọ wà tó jẹ́ tó lọ parí àìsàn kan dì mú àìsàn yóò jẹ́ kó lè parí àwẹ̀ ramadan gbèsè àwọn ọjọ́ tí àìsàn bí wá ṣe gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ ẹlòmí ń bẹ kìí tí ìsàn gbèsè náà dùn ní ramadana ní tí fi ń kú bí ọjọ́ méjì láti mẹ́ta láì kí wá nẹ̀ palẹ̀ máa wa ẹni iná sí lówó bá wá gbà rẹ̀ gbogbo ẹni tí bá rẹ̀ tí ó ṣe ọ̀pọ̀ nínú palẹ̀ mọ́tọ́ tó bí dáa gbọ́dọ̀ jẹ́ pé bí i ṣe àwọn gbọ́dọ̀ máa fẹ́ lọ́pọ̀ ní ìpalẹ̀ mọ́tọ́ àti bó ṣe tó fi tó rẹ̀ àti mú ládáta àmọ́gbà tí ó sọ ìgbà nígbà tí ó wíyẹ̀ ló ti máa kòrá lè gbé kò sì wá bó òkú lórí ìmájú ó tún wá rọra rẹ̀ pín pé àwọn yóò lè máa kòrá lè gbé máa bàbá wa lójú àti aṣọ̀rọ̀ ṣe lágá tí ń bẹ níbi ká máa bọ́ àwọn aláwẹ̀ kí ni pàdẹ̀gbẹ̀ máa ń pàdẹ̀gbẹ̀ ìdàṣù tó gbọ́jẹ́ títà ń pàdé àwọn oríire táwọn sọ wọ̀n ní kó wá fún wa pàdẹ̀gbẹ̀ ìdàṣù Kájá kó máa gẹ́ lójúṣe wa, ó sì bá gẹ́ ní ẹ̀gbẹ̀ wa.

àìmọ́jú pàtàkì tí wọ́n tó ń pè ní wọn aṣámú ní àìmọ́ pàtàkì tó ń pè ní tarawih o láṣẹ́ mọ́ kí láti fílẹ̀ gbogbo ẹni bá mọ́ yí tarawih àti sí láti mọ́ palẹ̀ mọ́ tálàbà pé ìṣẹ́ wátà mọ́ lọ ọjà wátà mọ́ tà agbó méje látó mọ́ palẹ̀ mọ́ a ti pinnu láti mú sí pé Ramadan ó bá bẹ̀rẹ̀ àtijọ́ náà Ramadan parí agbó márùn-ún yóò lè jẹ́ ṣe títí aago mẹ́fà mẹ́fà àbọ̀ àṣìdélé ìran mọ́sí a lè jọ kí a ṣìlúgbẹ́ a lè wá bá wọn kí ní tààrà orí láwọn àbáwọn ọmọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam غفر له ما تقدم من ذنبه أنا بن من قام رمضان ẹnikẹ́ni tí oṣù lọmọ̀bọ́ọ̀gbọ̀ bá ti ẹbá láyé tó wá lọ rẹ bá wọn kí ìrùn tààrọ̀ wí láti ní wọ́n aṣáwú ànábí nínú ẹni bí oríire tó ṣe ní pé gómìnà láwọn mẹ́ta kọ́dọ̀ mi mẹ́fẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tó bá ti ṣẹ̀ sáàkì kí rọ̀mọ̀dánù òwúrúdé ọlọ́wọ́ oṣù láti gbogbo ìdánù ọlọ́wọ́ ó pọ̀ fásì gbogbo ìdánù ọlọ́wọ́ ó pọ̀ ní gbogbo ẹ̀kí ìwọ̀n àwọn èyí tó bá jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìwọ́n lọ́rọ̀ yóò fi ṣìná àmútí àtàrẹsẹ wọ́n dà sí ìwọ́n àwọn tí mo tàrà wẹ́rẹ́ ní òní ọ̀pọ̀lọpọ̀ ní òfẹ́ tí máa ó rẹ̀ lórí lójú ẹ̀lọ́mí Bóyá ẹni tó ṣẹ́jú méjì méjì, tó yá máa kọ̀ fún. Bóyá ẹni tó ṣẹ́jú mẹ́ta mẹ́ta, tó yá máa kọ̀ fún. Ẹgbó púpọ̀ níwẹ̀ sí jẹ́ tó ṣẹ́jú márùn-ún, tó yá máa kọ̀ fẹ́dá tó ṣẹ́jú márùn-ún tí wá mọ́. Ẹlòmí tó bá túnmọ̀ sí ìdájúpà fún ìṣẹ́ ilé ìdára, ọlọ́run ṣàkúwọ́n ẹ̀yìn bá. Àti tọ́lọ́dọ̀ ọlọ́run, inú ramadana láàmà ríwá sàfẹ́ oníkọ́níwájú inú ramadan àwọn ìmáàmù tí a máa ń gbà dúkan àwọn ìmáàmù mọ́tí ó ṣe bá àwọn ìmáàmù omi orí ẹ̀kọ́ ní ẹmú ẹmọ́mù sàlẹ̀kọ́ àwọn ìmáàmù ẹmọ́tẹ̀ sáláta kẹrọwá sí ìwásámú èéṣe lápọ̀lọ̀dẹ̀ sáláta èéṣe tó tẹ́gbẹ́ omi orí ẹ̀kọ́ lágbọ́dọ̀ mú àgbọ́dọ̀ mú kí ló dé ọ̀ṣùnmọ̀ ọdún ìkúrò láwọn ẹgbẹ́ ìkíkú kí ni wọ́n mọ̀ sí ìyá sáwọn àwọn àṣìkò owó àṣìkò owó ìjáyẹ̀ méjì tó ó ṣe gbogbo àṣàkáṣà ní olè máa àṣàkáṣà ní ọmọ tí gbogbo òun lásìkò tí ọmọ dáadáa bá sì dé àṣìkò owó ìyàtọ̀ àṣìkò owó ìṣáyẹ̀ wá méjì tó àwọn ti bẹ̀rẹ̀ wọ́n kí mẹ́sí ìjọba ìṣọ́ràwọ̀ ní kò mọ́sánláṣí ìṣẹ́jú mẹ́wàá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ogún ṣẹ́jú lẹ́yìn mẹ́sùn láìlé gbogbo ìlú ṣáyì wọ́n pẹ̀rù tán lẹ́yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láìlé gbogbo ìkámà ní ìṣáyì bẹ̀rẹ̀ àbá ṣíṣà ìṣẹ́rọ́kọ́ wá kéré àbá ìmọ̀ ní bá lẹ́dẹ̀dẹ́ gbogbo ìdá ìṣẹ́ mẹ́rin gbogbo ìgbèrègbèrè kọ́ bá lẹ́nu aṣẹ́mú ẹ̀yẹ bá yẹ́ pẹ́lẹ́ ẹ̀yẹ àmàtí sí tẹ́jẹ́ fún ọ̀tẹ́rẹ̀ mọ́tò ṣíká tẹ́rí àlọ́wà fún àmì Tẹ́yà lọ́wà fún tó bá ṣe o, kó tó dé bí mọ́ ìwò gúrù ṣẹlẹ̀ máa gbọ́nà àgbà, Allah ọ̀sọ̀ tánmà ọ̀sọ̀ tánmà ọ̀sọ̀ tánmà ẹ̀rùn tọ́lọ́ta náà bí kọ́ tí wọ́n bá kírun bẹ́ẹ̀ tán kírun tàráwì tán kírun aṣámú bẹ́ẹ̀ ẹ má kírun lẹ́yìn wọn o ẹ má kírun lẹ́yìn wọn o ẹ má kírun lẹ́yìn wọn o wọ́n tú ojú òpó ìrún wọ́n dájú òpó ìrún ìfarabalẹ̀ tó gbọdọ̀ wọ ìrún wa ìrún tàráwì ó tó kà ẹjá farabalẹ̀ káàkiri lágbà mẹ́wàá ni ṣáwí àti wíjì nílẹ̀ káṣúgbẹ́ta lé ìṣúra ìbílẹ̀ ìdọ́lẹ́jẹ́ ti lọ ní ìmọ̀ ní kíráńdà mẹ́jọ ní ẹgbẹ́ ṣúra mẹ́fà mọ́sánmà sọ́lá. àwọn kíráńdà mẹ́jọ tá sáfíìn alẹ́kíráńdà ní wíṣírù alẹ́kíráńdà sáfíìn alẹ́kíráńdà tẹ́lì wíṣírù alẹ́kíráńdà abáṣẹ́kínà jẹ́mẹ́ ìdápẹ́já mẹ́jọ ọlọ́run iṣẹ́ ńlá lábẹ́ ṣe ẹjá ṣe bó ti yẹ kó ṣe ẹjá ṣe bó ti yẹ ká ṣe kẹmọ́já sí mú tààrà orí dandan inú mọ́tí wọ́n ṣúgbá inú táàmù wá ń lè ra wá lọ́gbọ̀lọ́gbọ̀ àwọn bàbí gbogbo lẹ́yìn pé yóò nígbà ládáwájú ọlọ́run inú tó mẹ́jọ sí ìwò wájú ẹjá pàṣípàá àwọn ẹjá tẹ̀lé súnà nígbà Muhammad sanlẹ̀ ẹjá tẹ́láwọn èèyàn bárabalẹ̀ ẹ má já lè yàn sáré lórípàá sínú ẹjá wọn èèyàn sínú ni àkáwọ́símẹ́sì ẹ látàrí jíríkà ẹni bá pẹ́ kó dé sáyírọ́ ìṣúrí ogbò yìí ẹmọ́ mọ́ mi orí àpá mẹ́tẹ̀ẹ̀ká látà ẹjá kó tẹ ọgbẹ́ yóò àbáwọn èèyàn bá ti tẹ òun rẹ̀ rẹ̀ ni ẹjọ́ wọ́n bẹ̀ tẹ́lẹ́lẹ́ ọlọ́run hàwá lè mọ́ ìmọ̀tọ́lọ́run hàwá ẹmọ́jẹ́ ara wà ẹ̀fà àsìkò mọ́sìkò tẹ́sìkìrì kò sí láì fi lábìrì mọ́gánibì tọ́ lágbó méje káàkì kéré mọ́ta ó dágbó mẹ́rin tó àbọ̀ lágbó mẹ́rin ìsára sàárùgbà ibi ká ti gáwọ̀ rẹ̀ ṣù àdágbó méje wà ní wákàtí kan àbọ̀ ní túnmọ̀ rẹ̀ dáwà jẹ́ káàkùnwáfẹ́ pé ilẹ̀ tẹ́síbẹ̀ tó fún Apàrà tí tó lápàá lórí sí, a ń ṣe náà nìkan náà. Ẹlọ́pẹ̀ mọ́jà agbára wọn láti, ẹmọ́jà akọ́jú o, àlìjẹ́ndọ́ àwọ́ o, ládá ládá ẹ̀ṣẹ́ o, ọlọ́dún ó fún wa ní ádá o, ọlọ́mọ́jà ṣàkàwọn ọmọ ọmọ Àtúwà pàṣẹ ìdíkọ láàrin náà torí ọ̀rọ̀ mú aṣámú. Àṣúgbọ́dọ̀ mú aṣámú

gbogbo ẹni bá dáwẹ̀ tó pàládà rẹ̀ gbogbo ẹni bá títàrà rẹ̀ tó pàládà rẹ̀ káàkiri lásán ẹni bá dáwẹ̀ tó pàládà rẹ̀ ẹni tí ó bá ti títàrà rẹ̀ òní pàládà nígbà tó ti ṣe àwọn tó bá wá kí àwọn sì pàládà tó ẹlẹ́ ìyá àṣọ́ láti ṣọ́ra wà bọ̀lẹ̀ àṣọ́ tí ó lọ́wọ́ nígbà nígbà tí ó ṣẹ̀ tí wá jẹ́ orí ìgbà lọ sí mọ́ orí ilé mú rẹ̀

wọ́n máa rábákà dákẹ̀ fún wa ó wà máa kọ nọ́bílà kan síbẹ̀ ẹgbọ́n nọ́bílà orúkọ ìdí bàbá mẹ́jọ sálámà mẹ́rin fàáṣíà kan iná zanárù mẹ́ta mẹ́ta lórí gbogbo alámúdára kẹ́rígbà mẹ́jọ mẹ́jọ lórí gbogbo ẹni a máa tẹ́lẹ̀ ìfádà bàbá wa ọlọ́run sí àwọn bàbá wa lẹ́sùn lóò àwọn tún pé éṣe táwọn bàbá yìí pé kìí ilẹ̀ àwọn rí pé àti wọ́n bẹ́ ṣe àwọn èèyàn lójú kòkòrò lórí iṣẹ́ dáadáa ìṣẹ́ni lójú kòkòrò náà bí gbé àwọn náfílà rẹ̀ kalẹ̀ lórúkọ ọ̀kan pé bá a bá túbà ráwì ìdálẹ́ látún túbọ̀ látún yára náà àwọn bá wá ṣe é wọ́n sì kárẹ̀ ọlọ́wọ́n sì tún lẹ́sùn lórí àmákí èṣìdáwó tẹ̀sìdára lórí rẹ̀ gbogbo ojoojúmọ́ nínú lọ́màdánà iye náà nílà tàbá lágbàrá òmìnirí ìjọ ọba lágbàrá náà látàrí ìṣẹ́lẹ̀ ìyá tágbàrá rẹ̀ bá ti káfọ́ ọyẹ ogun náà bílá ìyá tó jẹ́ ṣe báwọn mínú onímọ̀ wọ́n ní lẹ́yìn ìtàrá ní ìṣúná bílá àwọn mínà ní mímọ̀ wọn nígbà tó ṣe kò sí tó ní àmọ́ ìyẹn dá sídà lóòrùn iṣẹ́ ìrádá sí ìdánà yẹ́ lọ jẹ́tàrà ọba panel àmọ́ ká mẹ́ kéré wa pẹ̀lú tọ́rọ ọmọ òfin tiwa ọlọ́run ò tèwá pé òwú ọjọ́ báyìí iye lọ́bí náà ọjọ́ báyìí ló fìdí òwú ọjọ́ báyìí gbogbo tágbàrà wá bá ká òun ẹ̀nìkà rẹ̀ tó dápadà ń pé ẹlò ní ìjọ́ mìta wá sí ẹ̀dẹ̀ tẹ́lọ́dún ní lápá báyìí ìjọ́ náà òun lè ṣiṣẹ́ wàhálà pátálà àgbẹ̀mọ́ta ó ṣe é ṣe tágbàrà ní ó ká fáyínà sí àrápá àti ìtìlà tó yá àmọ́gbà tí lọ rí èsì èyí bàbá mẹ́rọ ká ọlá ti tẹ́gbẹ̀mọ́ ẹni wọ́n nígbà fẹ́ mẹ́jọ mẹ́jọ onígbà mẹ́rin mẹ́rin kò sínú àkọọ́lẹ̀ ò ìtọ́lọ̀ bá fún wa lágbára ń gbọ́n láàrin ilé ìdápà kí èsì ara wa tọ́lọ̀ bá fún wa lórí wa ti agbára ẹjá lọ sí sáàrì ẹjá lọ àdúrà ṣe inú oṣù Ramadan lára akẹ́kọ̀ọ́ ẹ̀ká mojútó pàtàkì jùlọ inú tàráwì tánṣẹ́ ní ásáfún ilé tánṣàfẹ́ sí ara wa tánṣàfẹ́ sí ilẹ̀ pẹ̀lú òkú ọlọ́gbọ́gbọ́ ọgbọ́ Ramadan ó náà ni tàráwì lọ́gbọ́n Tí omi ọmọ àbá, omi àpọ̀ òmùra gba ìlú jáde báà ọlọ́wọ́ ọba kò dáwálà tó ẹmọ́jẹ́ká adẹ́ẹ̀ká fi ẹ̀sùn yìí ẹmọ́jẹ́ká ti nira wọ́n lára ìmáàmù tó abáyé ẹ̀kẹ́kọ́ kí irun tàráwì ìfáwọn èèyàn pọ́pàá ní gbogbo nítorí pé anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam lásìkò rẹ̀ àti ní káàfẹ́ kẹfẹ́ anọ́lìbí jẹ́ ìmáàmù lápúpọ̀ wọn tó bá dájúpọ̀ ẹwà mọ́ fa ó ìjí sọ fí ìmọ́mù pọ̀ fí pàrọ̀ ìmọ́mù pọ̀ ìyẹn ni Mu'adh ibn Jabal ìgbó wọ́n pàrọ̀ ogun jẹ́ ẹ̀rùn bá fi ọkùnrin pẹ̀lú ní oná lè pọ̀kiri ẹni ẹni láàbí náà kọ méjì ọba lẹ́yìn ìmọ́ lórí ìrún náà ó bá yẹ̀ kú lẹ́yìn ìmọ́mù wọ́n ti kí rákà délò kan ó sì pọ̀ sínú rákà tó kú fún ara rẹ̀ dájú ó kí tọ́bẹ̀ ìwọ́sára wọn ó wà lọ́rẹ́ báyìí ó ìrún náà kí lò ní parí rẹ̀ kò jáde bí kíni ọwọ́ ṣe wẹ́rẹ́ Nígbà mọ̀ áàrùn tí ibi ìjọba, arábìnrin yẹ ṣe afẹ́tẹ́ọ̀nà àìta ya mọ̀ áàrùn. Oníbìtì náà lọ́fẹ́ ní àti ìgbẹ̀wà. Yíò mi pé, èé ṣe tọ́ ń fà àwọn òkùnkùn

الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه وتبعثنا إلى يوم نلقاه الله كلمة وسولوري إليه تاسم مجد الأعداء nínú oṣù Ramadan ọ̀nà rẹ̀ dájú ẹjọ́ àṣíkò tó fẹ́ méjì lọ ọ̀rọ̀ ààrùn ìpínlẹ̀ àti ọ̀rọ̀ ìṣirò àdọ́gbà mọ́sánmọ́ sọ bá orílẹ̀-èdè méjì fẹ́ fún wa ní ìtàrí orílẹ̀-èdè méjì fẹ́ fún wa ní ìṣirò kó láti ṣe ìrìn ẹ̀lú pọ̀. Orílẹ̀ méjì lẹ́mú wa ní ṣàárì. Gẹ́gẹ́ ṣàárì tó máa ń wọ́n ní bẹ́ẹ̀ bá ti jẹ́ tó gbàrá. Àlùbáríkà ní ti wà mọ́ta. Orílẹ̀ ní wà mọ́rẹ̀. Adábọ̀ àwọn ṣọ́mọ̀ sí wa. Ó ní tàṣà ṣàárì. Ó ní ẹ̀yìn blessing bẹ̀rẹ̀ àgbàtà pọ̀ sàánú ẹ̀rí lè kéjì nígbẹ́ta bá wá bẹ́ jẹ sàánú ó tún wá jẹ́ aká dìde sàánú ká mọ́kànlú jẹ ààrẹ mọ́ jẹ sàánú tó bá kú díẹ̀ bí ogún ṣẹ́jú tí àlùfájà jẹ́ yọ lásìkò àṣùbá àfẹ́ tó olójá afẹ́sìnlẹ̀ṣẹ̀. kódà láìjẹ́ sàárì ni wọ̀gbà tí àlùfájà tó adẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam adẹ́bìnrin láyẹ̀ dáàdùn náà ṣe ó ní oore ò ní yẹ́kùn ní gbòkó mọ jẹ́ tàwọn ọmọ mìíràn ma aṣọ́rù sàhù ìfìríwáyà ma ajọ́rù lè fítọ́rù tí wọ́n bá ti ń kájú sínú tí wọ́n wá ń pẹ́ kàbùjẹsà a mọ́ ń dìde ìsà àwá ni ó sì lè káṣù àṣọ àṣọ àmọ́ àìsàn ìjẹta tó mẹ́ta ara wọn mẹ́rin jágbé má kòkè ọgbọ́n ní àwọn òkè ti gbáwọ́ àlùbájá ìjà tí wá ṣùgbọ́n láwọ́ ẹni káàmùbájá ni ó tó já ìlọ bí aago mẹ́fà ní ìṣẹ́jú mẹ́jọ ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú márùn-ún ó nà àlùbájá ni tó jáde èyí ò láti pàkíyèsí tẹ láàrin èyí tàà ti sọ àwẹ̀ títà tàà sọ sàárì rẹ̀ gágbó márùn-ún àpò ọwọ́ ara wa láti gbé ìbùkàtẹ̀ tí ṣọ́nà àtàkùnrin ìgbà míì ń bẹ sàárì sí mẹ́sẹ́lò tó lágbó márùn-ún àpò kódà nígbà sí àgbàrà màdánà yìí aago márùn-ún kọjá àṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sàárì sí tán ẹni tí ó bá lẹ́kọ̀ọ́ bẹ̀ òun sì jọ lágbó márùn-ún àbọ̀ oúnjẹ ọ̀sán lọ́jọ́ ọ̀nà láàrẹ̀ tọ́ bá mọ̀ sí bẹ́ẹ̀ tí èyí ò bá wá mọ́ àwọn olùgbò abọ́lásìkò tí aago mẹ́fà tọ́pọ̀ ìṣẹ́jú lámọ́jọ lọ́lọ́ aago mẹ́fà ní tí bá ti wá ń di aago mẹ́fà kù tẹ́jú mẹ́wàá afọ́sọwọ́dí ẹ̀jẹ́ káìsì káìsì fún ọmọ ìdáàbà mú tí bá ti kù tẹ́jú mẹ́jọ mẹ́jọ ìtàkàrí pàjá tó wọlé lásìkò ìwà kí méjì ní ọdún. ó lè wá dòṣùn tó rí pé ojú ọjọ́ ní ńlá lọ o lè tẹ́ bá kí èsì kìíní kan nìsù ẹ́rì pé níbi àwọn oṣù márùn-ún mẹ́rin sẹ́yìn tí láti níbi agbó mẹ́rin bá àgbọ̀ nígbàájú Ago méjì ó ti gbá ilẹ̀ òtí ìgbàta, ìtumọ̀ rẹ̀ ní wẹ́dà rẹ̀ ṣe ní jẹmọ́, a ti ní long night. Tẹ́lí bá ṣe ní long night yẹn tó long yẹn, bẹ́ẹ̀ lásìkò sàárì wa náà wá extended. Ẹ̀kọ́ ilé alifájà sí àwọn ọ̀sọ̀ wọ́n tó wà láti kòrò tó a sọ ilé káwá sí ilé ìtàjú bí agun mẹ́fà ń lọ yẹ àsìkò tó dákìtà ẹlẹ́kẹ̀ẹ́ ìrìnàlárí ọ̀rọ̀ sàmù ọ̀wọ̀lọpọ̀ wa ń rú sàmù wa ṣàrídá àmọ́ jẹ àmọ́lá gàkíà ẹ̀bà gàkíà ṣẹ̀bó gàkíà ṣàrídá àmọ́ jẹ àmọ́lá gàkíà

أما لكني recommendation لازم دي الله تعالى أنا بني نعمة سحور المؤمن التمر Tàbí múmìnì tó mọ̀ jáde lọ, oníkí múmìnì ó jẹ èso ìdàdínú, èso ìdàdínú. Ẹlòmí ó ti mọ̀ orí àjíra bá rí àdàdínú kẹ látàárọ̀ dájẹ́ ẹni bá lè fálámọ́lá ìwọ̀n jàmàlá rẹ̀. Ẹlẹ́bà jẹ̀bà rẹ̀. Àmẹ́sẹ̀ rẹ̀ ni kó ṣe pé òun ní oúnjẹ òmọ́un lára yẹn ìwọ náà mọ́kànsù lásán kan nítorí pọ̀gbọ̀rọ̀ jẹun bó ṣe dàbí ìdó àtomi ìwọ náà jẹ́ kó o lè bá jànúbá náà ọlọ́wọ̀ bá ń gbé kalẹ̀ rẹ̀ alámọ̀nà àtọlọ́kà náà ẹ̀sì bá sọ́wọ́ náà tótọ̀ wọ́n bá jámọ̀nà rẹ̀ tó jọ kààrẹ tó jẹba àjò múlé ìfẹ́ alamọ́sá fún alára nínú tàbíwá máa ń gún tó nínú ramadana fún àsìkò ṣíwa abẹ́bìnrin lẹ́yẹ̀ sáàrù náà ṣe ní kẹ́lẹ̀ orí ò ní yàtọ̀ nítò ṣe ó máa jẹta wọn máa á tí ó tí wọ́n bá ń tètè sínú ẹjá mẹ́rin tó sínú ọ̀rọ̀ àwọn àtàkọ́ bẹ̀rù ní ìṣẹ́lú kó ti máa dúró díẹ̀ sí ẹ̀ ó ní ẹ̀ṣẹ́ òun ṣẹ̀ṣẹ̀ gbà pé òun wọ̀ súnà nẹ́bí àtàwọn sàádọ́ ìfọ́rùn sí àwọn ará change àwọn kìnnì kan mara wa lọ́wọ́ ó bàtẹ́ sí ìlúwa jẹ́rí oòrùn gẹ́gẹ́ ìdánsì náà ọ̀nà rọ́gbọ́rọ́gbọ́ tí ma ń jáde kìnnì lọ́wọ́rọ́gbọ́ sápù oòrùn gẹ́gẹ́ tó ní lọ́wọ́rọ́gbọ́ ẹ̀ tó dàbí agbó oòrùn ní jẹ́ oòrùn tí àbá tí lọ́wọ́rọ́gbọ́ yìí mọ́ tó bá ilé sí pọ̀ ìṣirú títọ́ kìí ṣe kí lè o máa súnwọ̀ tí wọ́n wọ́n bá sì wọ̀ tán ilẹ̀ mọ́ ń bí ìtàkílẹ̀ ọkọ̀ mọ́ láàárọ̀ ṣáájú kọ́rùn tó yọ ó ti àwọn àṣáájú àgbẹ̀rin wọ́n lè kí tí wọ́n gbé ìgbà náà ìgbẹ̀rin kí èyí sọ́kùnrin ẹ̀

olúwa wa dákun mọ́ fi fi wá in tá a bá dàgbé ṣe àti ta ṣe ṣe bákan náà lórí ọ̀rọ̀ sínú wà yìí gbogbo gbàwẹ̀gbàwẹ̀ lápò lọ gbọ́ọ̀rùn ẹ má jà sọ ìfàlú ọmọlọ́pọ̀ wà náà mọ́ sọ́nù kí ní ìfà náà ṣe lásìkò sínú àsìkò tọ́lọ́run ọba ń retí ìṣẹ́jú mẹ́wàá tásìkò tí mo bẹ́ tó ẹlọ́pọ̀ ẹjẹ́ ní sẹ́sẹ̀ sí kiri kẹsẹ̀ lọ́gbọ́ tàbí ṣàgbà kánú ìṣọ́bù wa náà láwà ẹjẹ́ ọ̀rá pàṣọ́bù láàrin ìṣẹ́jú mẹ́wàá kásáré mọ́ bẹ lọ́n tí ó fi dìgbà tí wọ́n sì àsìkò gbígbàgbà ṣe wáyé gbogbo gbàwẹ̀ gbàwẹ̀ ló wá wá ẹ̀ǹtáì tó bẹ́ẹ̀ tí kò bẹ lọ́n kọ́nà gbogbo àmọ́pọ̀lọpọ̀ wa tó bá tí kù sẹ́jú mẹ́wàá yẹ báyìí gbogbo láti ṣùgbọ́n wà ń gbé kalẹ̀ àwọn ọmọ ṣúagbó nígbàtí ẹ̀fẹ́ jẹ́ arẹ́sì àwọn ọmọ ṣúagbó àwọn ewu tààrẹ ibi sínú àwọn ṣúagbó ah, àwọn ọ̀dá àtìkò àdúwà ní ẹ̀dàkùn àdúwà ní ẹjá mọ́ sí o ẹni bá mọ́ fún wo lágbà fún wo ṣe dákùn gbígbọ́ àtìkò tààfún mi lọ́wọ́ lẹ́kùn náà sọ́nà àwọn ajẹ́mìí kí gbogbo àgbà àwọn wá sí ìtàlẹ́ ìgbé wọlé wọ́n tàkà ìgbẹ̀rún pé fádá tààtà gbogbo ojúmọ́ èèyàn sọ wọn àmọ́ májẹ̀mú rẹ̀ ní pé ọgbọ́dọ̀ èmi lọ́sùgbọ́rọ̀ máa ń tàbí ẹ̀kọ́ wọ́n náà máa ń sọ orí ẹ̀dùfà ẹni tó mẹ́ta wí ẹ̀dàkùnkùnrin ọgbọ́n ẹjá ṣàdúrà fúnra wá o gbogbo àsìkò sínú tí máa fi ń kù díẹ̀ tààfẹ́ sínú ẹjá ṣàdúrà àwọn ọlọ́mọ́sá àgbẹ̀ ẹ̀kọ́ ọlọ́mọ́sá àgbẹ̀ àwọn oṣù lọ́mọ́bọ́n náà ọlọ́mọ́sá àgbẹ̀ àwọn ayé tó bá bá aláyé láti jáde jẹ́ ọlọ́mọ́sá àgbẹ̀ àwọn àṣẹ أشهد أن لا إله إلا أنت أستغفرك